mùsùlùmí kàkàlẹ̀ yálà ìṣe pé ó ṣàlàyé ìwà níbi ká máa ìdájọ́ ti ilẹ̀ ńlẹ̀ tó ọ̀rọ̀ àti ìṣe ìgbà tó bá lè fi wá pé ọ̀rẹ́ ká máa wá lókù nígbà tí ó ti wà ńlẹ̀. àwọn afárá wọn náà mọ̀ lọ́ wọ́n sọ báyìí pé àsùrù búwa máa bá fi yàtọ̀ ìná bá àdàtò ìṣáájú nínú wọ́n ní táàpù ní àsùrù tí àpò ń jẹ́ àṣà òun náà ní màbá fi yàtọ̀ ìná òun náà ní tó sẹ́kù nínú tá a fi mú mi dáadáa tó fi ṣáàrí lẹ́yìn ìgbà tó ń tó mímú tán nínú kọ́ọ̀bù ni àbí inú abọ́ ni àbí ife ni àbí igbá ni gbogbo tí èyí àwọn fi mú mi. wọ́n ní pẹ̀lú àdàlí ìlú tọ́ọ̀hì ọmọ àdúrà ádámà ẹ̀dá tó mọ́ ni wọ́n ọmọ àdúrà ádámà ẹ̀dá tó mọ́ tó mọ́ ti ni wá wọ́n tún òwú tọ́ọ̀hì tòlágbára bẹ́ẹ̀ àmì máa bọ́ àbí tá a bá fi mú mi tó eléyìí náà nǹkan tí ó máa ní sàwa nǹkan náà mùsùlùmí àwòká ọ̀rọ̀ ó jẹ́ mùsùlùmí ní ọmọ àti adama àbójẹ́ kékeré ní àmukùtẹ́ bá mu kù káwá mu ní wàá dóńdóńdó tó nǹkan tó máa ní òṣèlú rẹ̀ bá jẹ́ mùsùlùmí bá jẹ́ kristiani bá jẹ́ ẹlẹ́bọ tó pẹ̀lú wọn tí wọ́n lò tí wọ́n fi mú pé ṣé a lè lò. wàkàdáríkà dùnú kú wà ní ààrẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu tó ní jẹ́nàbà rẹ̀ wà ní ààrẹ àbóbìnrin tí ń obìnrin bá ń ṣe àjọ ينجش في حديث عن مسلم الإمام مسلم رحمه الله أنا من المسلمين سيدي مسلمين سيدي إذا أنا أقول مسلمين وأنا واجبني وبعد ذلك لا وبعد ذلك لا مسلمين وما تجاني وعن عائشة رضي الله عنها لقد عائشة رضي الله عنها أنها كانت تشرب من الإناء وهي حائض عائشة رضي الله àyà ah, wa sí ìyàwó àti ìsìláwà ní ìsìlá ó ní òun máa ń fi nígbà tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nínú abọ́ kan àbí nínú ahá kan wọ̀yá àtúntò ọ̀tún ìlà ìsìláwà àti ìsìlá ó kì í ṣe pé èèyàn máa kó nira ilé tó wà ní ìlú báyìí. wọ́n á sọ fún wa síwájú pé ọ̀pọ̀lọpọ̀ àjùmọ̀ àlè ìlànà oríṣiríṣi ẹ̀gbin ọ̀gá ìlà àtàwọn ẹran ní ìyá tá a máa ṣe tá a máa jẹ ẹran wọn. tá a sọ fún aṣíwájú pé wà á máa máa là yí pẹ̀lú láàbùrú kàṣìbáì wà zúmú rọ̀bẹ́ ìhà kọ̀sọ̀rí ànàzúrọ̀ ha pọ̀lì. wọ́n ní ẹ̀wá rí àwọn èyí tí a ní ìdí wọn fi ni àbí ìdólé ìtọ́nà ti jẹjẹ wá tẹnu bọ̀ ọ wá ní bẹ́ẹ̀ tó eléyìí kò sí kàkó síláì níbẹ̀ ní ti àlàáfíà náà àwọn onímọ̀ ìgbà yìí. àmà ìdàgbé àlùfáà ló pa ní ìlànà tó wá jẹ́ kó mi yẹn kéré wọ̀tàbá yìí àwọn ọ̀bìsára mi tó fi hàn nínú ọ̀pọ̀ ìnáwó ẹ̀jọ̀ tó gbé látara nínú wá mú ibi omi yẹn omi wá ذلك الحديث ودليل ذلك الحديث السابق ìtẹ̀rí fún ìgbà sọ́fún ara yìí òun náà ni àdíjà ti kàfàrà wa kọjá níbi àdíjà Nabi sallallahu alaihi wasallam nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Nabi sallallahu alaihi wasallam nípa omi tí àwọn ẹranko máa dé bẹ́ẹ̀ wọ́n máa mú mi bẹ́ẹ̀ àwọn ẹranko dábà àtàwọn ẹran abọ̀gbà òsì bẹ́ẹ̀ wọ́n máa dé ìlà àbálàbà máa ń kò làtẹ́ làmìyá ní ìlànà tó bí bá ti tó kò làtẹ́ yìí kí lábẹ́ kò làtẹ́ yìí bá bá sí yíyá yìí one hundred and sixty two litres ní kó làkàn tó tábà pé tábà ṣe di ìrísí rẹ̀ àwọn bá ṣe di àwọ̀ ọ̀kọ́ tó ń sọ̀rọ̀ láwà àríwọ̀ sẹ́lẹ̀m àti tó wà nẹ́bí sọ̀rọ̀ láwà àríwọ̀ sẹ́lẹ̀m ìlúhẹ́rọ̀ lánàbí sọ nípa olóńgbò nípa mùsù ọkọ̀ ní ṣẹ́rù bá ti nàìjíríà nígbà tó lóńgbò yẹn mú níbi omi tí wọ́n gbé kalẹ̀ àbí wá ní ìnáhà lẹ́yìn sátidínẹ́dẹ̀ àbí ní àkẹ́sẹ̀ bí o ẹ̀sọ́ gbogbo ti ní báyìí jẹ ní àfihàn jẹ nǹkan tẹ́ yẹn jẹ ní tó àìsàn láwà ló sọ́dọ̀ wá ní àbúkú rẹ̀ tẹ́ rí kẹsẹ̀ gbìn ìnáma yíyá ní ọ̀tọ̀wà fi nà àlẹ́ tó ń fà ní pé àwọn olóko tẹ olójú òjijì wọn ti àgbo ìwé wa ẹni tí ibi náà gbọ́dọ̀ rẹ nísìnyí ní ẹni wọn sí ẹni tí adìẹ àti ní àbúrò ẹjẹ àjà kì í ṣe pé bàbá adìẹ o èkó wo bí adìẹ ní ìtumọ̀ rẹ ìtumọ̀ náà ti pé ìdó gbajúmọ̀ mọ àmì sí ni so ìta àti lọ òun náà ní pé kí ni olóńgbò àrẹ sọlá wà lọ sọlá oníkèéjì ni oníkèéjì ẹgbẹ àbáwá sọ fún adúlá pé wàlẹ́ àdáwò yẹ kí kò tẹ̀hárù ní àáfẹ́ ìbáyé yóò nira fún wa láti sọ́ra fún àwọn olóńgbò lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà wàlẹ́ òkú ní ad pé ẹ̀gbin àbùkù rẹ̀ ni òwúrò lẹ́sìn ẹ̀ àṣà láàárọ̀ sọ fún wa pé kíláàsì ká máa fọ nǹkan tí olóńgbò bá tẹ̀ bọ̀ ni làkà ànàfi ìdárí tàbí ṣàkọ wàhálà bá ṣẹlẹ̀ sí wàhálà púpọ̀ fún wa púpọ̀ fún wa yóò kó ní ara gbogbo àpọ̀ ṣẹ̀rí àìsàn sì ní bí wọ́n ti rí ni wọ́n fa ìwẹ̀ fún wa ní ìdìmọ̀ ẹ̀rí pátá ń sọ̀rọ̀ àwọn ẹ̀ka tó lẹ́ẹ̀kan àsìkò òfin ọjọ́ tó àwọn méjì kan wá bẹ táyọ̀ kó òbí bẹ́ẹ̀ níbi nípa àbùkù wọn báwọn bá tẹ̀ ń bọ̀ wọn mú kò ní àbábà tẹ̀ ń bọ̀ lásán ni òtò jẹ́ pé tí wọn ó lá sẹ́ńdà ní wọn ó yàtọ̀ sí àwọn tó kù àwọn náà ní kí àlùfẹ́lì fún wẹ́lẹ̀kẹ̀dì òun náà lájá ajá wàlẹ̀kẹ̀dì àtẹlẹ́dẹ̀ ajá àtẹlẹ́ ajá ó ti ṣe àgbẹ̀ṣẹ́ sọ pé òwú iná yìí àhàdùkún ìdá wàlàbà bí i kẹ́lì ìdá wàlàbà bí i kẹ́lì ànábì ní bẹ́ẹ̀ ṣe máa fọ ìyá fún ní ìgbà yín tàbí fún mi àbí tàbí ń jẹun nígbà tí ajá bá kẹ́kọ̀ọ́ ìdá wàlàbà wàlàbà bí i kẹ́lì ayẹ́ṣẹ́ ìbàmí fún mi sáàdì ó ta àwọn ẹ̀gbọ́n báyìí jẹ́ màá fi kọ̀ ọ́ òun náà ní kí ni àyẹ̀ síláwó sábà àmọ́ ọ́ àdábì ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìyẹn gbọ́dọ̀ kọ́. tẹ́bá bọ́ lẹ́ẹ̀dẹ́gbẹ́ yìí àdábì ní ìlàhùn náà bìtùrọ̀ alákọ̀ọ́kọ́ nílẹ̀ inú tó wọ̀dẹ́ pọ̀ ní ẹ gbọ́dọ̀ fi ìkẹ̀kọ́ tẹ̀bi ìkẹ̀kọ́ ó máa dáadáa lásìkò yìí táwa yìí èèyàn fi ìkẹ̀kọ́ báàbá ìdílé àwọn àtàlẹ́ náà tó wà bí àbájọ́ fún ọ̀ká tí ìgbà wọn ti máa ń ṣẹlẹ̀ sí ìkọ́ wípé ti wá ń dàgbà sókè tí tẹkinọ́lọ́jì wá ń gbèrú òun náà láàmà wá mọ̀ pé àti ìkọ̀lá ìgbà ìdí ìlera rà rẹ̀. tó aláàbí tọ́ka adé ẹ̀pẹ̀ táwọn bí fọ nǹkan táwọn bí ṣe ìmọ́tótó nǹkan tipẹ́tipẹ́ ó tó wá dé sí kí àwọn sáyẹ́sì náà tó wá dé wá pé àwọn nǹkan tẹ́ lára ìpẹ̀ ó jẹ́ pé bẹ́ẹ̀ bá fi fọ nǹkan yóò pa àwọn nǹkan tí àìsàn àdókòjú rí nínú àwọn kòkòrò yóò pa á. tòun eléyìí nínú àwọn nǹkan tá òjíṣẹ́ ni alábàbà sàánù wọn rárá tó eléyìí ó bẹ̀rẹ̀ sí ọkọ ìdí ajábá tẹ̀ bọ̀ ó tún wá kú ìjàmbá tó yẹ ká pàṣẹ ìṣàwọ́ sí látara ajá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọ́n sọ ajá wọ́n sọ di bí ẹ̀gbọ́n wọn àbí àbúrò wọn wọ́n yà lóbi ní ti ajá gan ajá bẹ́ẹ̀ sí àkàlẹ̀ tani wà kọ̀ sí àkàlẹ̀ fún yóò kọ̀ kalẹ̀ máa já ẹ̀dá fún kí lajá òbí ṣe yóò fi ọ̀sí àti tò débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ṣe bàtàl wọ́n ṣe bàjẹ́ pẹ̀lú ajá débi pé ajá tá à ń sọ yìí wọ́n tún ti wá sí ìjẹ̀dá ọ̀wọ́ sùkánù owó tààrà tó pé wọ́n tún ti wá pa àwọn àkọ́ nǹkan míì papọ̀ mọ́ra wọn wọ́n tún ti wá máa ń pòdùsì àwọn ajá mi wọ́n lè mú àkọ́ ọkùnrin yìí wọ́n ajá nígbà tí ó bá wá bímọ ọmọ kò ní ṣajá kò ní ṣẹkùn èyí yóò wá tó bí ó dàbí ajá yóò dàbí ẹkùn òun náà ló gba àwọn ìṣẹ́jú káàkiri wọ́n lè kú táàmù ṣẹ́kùn wọ́n lè kú sí kòkò náà fi ṣe ara wọn gbogbo eléyìí àánú àwọn aburú táàmù àti sọ yìí wọ́n ti wọ́n kó wá sórílẹ̀ ni wọ́n ti láwùjọ tó ajá sísin ajá nínú ṣẹ̀dá ìsìlámù ajá ó yàtọ̀ sí àwọn nǹkan mẹ́ta kan tí ẹ̀rí tó fi ẹ̀sìn ajá ànábì ní lójoojúmọ́ ìdí ó máa dínkù nínú ládàá rẹ̀ yóò ṣe déédéé ìrọ̀ ànábì yóò ṣe déédéé òkè kúrò ẹ̀ wò ṣe àtàrà ẹ̀ wò òkè tó gbé tó ẹ̀ máa ní lọ́tí ẹ̀ máa ní lọ́tí ànábì ní ní ládàá tó tó báwọn òun yóò máa yọ kúkú nínú iṣẹ́ dáadáa rẹ̀ yẹn ti máa ti ajá ó yàtọ̀ sí ìtú ajá fún náà ní kíni òun náà ní àṣùmáyì ajá tí ń dẹdẹ àbí ajá tí ń dáko àbí ajá tí ń dára jẹ wọn a máa lo ajá láti fi dára láti fi sọ àwọn ìkókò bí àwọn àwọn àti máa lo ajá láti fi kíni láti fi sọ oko ní ẹ̀dáko tó bá yẹ fi àtọ̀ sí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàkì sọ̀rọ̀ àwọn àrẹ ọ̀sílá ó ní iṣẹ́ dáadáa tó ní nínú náà lẹ́yìn tẹ́lẹ̀ ẹ̀dùn náà ẹlòmíràn tó tó kì í ọ̀gbẹ́lẹ̀ náà ìgbà àbúrú ni òun á ti já ẹ̀ yóò jẹ́ lójú pé ẹ̀sìn tó máa pọ̀ ẹ̀sìn tó máa pọ̀ pàtà àwọn ọmọ dáyọ̀ kó káàkiri adáyọ̀ kó ní dáadáa rẹ̀ ẹ̀sìn ló tó mọ̀ fún ẹ̀sìn pọ̀. tó lápá adélé yìí àwọn ọ̀nàmẹ́lẹ̀ta yìí làtàbí ní ìyẹn lè gbà láti mọ ibi tóbi láti mọ ibi sin ajá. bákan náà nínú ìdájọ́ tó ní ṣe pẹ̀lú ajá òun náà ni tí ara ajá tó bá kàn yẹn lára nítorí pé àgbọ̀ bóyá ní gbogbo ara rẹ̀ ní ẹ̀gbin tí ó bá fara kan lórí ìlànà tí ó lọ bẹ̀ wúlé já ìwà ajá kàmílà ẹ̀jẹ̀ rẹ̀ ìwà ajá kàmílà àbájá kọjá ó ká bẹ̀bẹ̀ gbá ní ẹ̀gbẹ́ ló gbá o ṣe wà ní àtọ̀jú òbí ẹ̀jẹ̀ tí a ajá ta mọ́ o tó eléyìí kò lẹ́yìn òun náà ni sàn lára ajá bóyá omi ìtọ́ ẹnu rẹ̀ ni àbí ìkọ́ rẹ̀ ni àwọn nǹkan yìí àwọn ni ẹ̀gbin tó bá dé bí ara àyàn èyí ó pọ̀ wọ́n làwọn onímọ̀ sọ fún wa pé ọ̀dà lómi ìkàwá látẹ̀ kí tó bá dé bí wọ ní ìṣẹ̀lẹ̀ Islam àwọn kan bẹ́ẹ̀ níṣẹ́ ajá ló jẹ́ tiwọn wọ́n máa ra wọ́n fọwọ́ wọ́n máa já wọ́n ra já wọ́n sì ń torí jíjẹ so eléyìí àwọn òun ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ Islam àgbọ̀dọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ta ní nǹkan iná gbogbo rẹ̀ ta ní àbùkù rẹ̀ ta ní èèwọ̀ ni ta ní ẹ̀gbin ni àgbọ̀dọ̀ débẹ̀ àgbọ̀dọ̀ ló òun náà ní ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ odidi ẹlẹ́dẹ̀ so àánú ah, wa wá wọ́n là mọ́lẹ̀ fún wa ó ka ní tí ó ti lé wọ̀ fún wa ní tó kà fún wa tí wọ́n ti lé wọ̀ fún wa òun náà ti láhùn ìdí òun náà ni ẹ̀rìn ẹlẹ́dẹ̀ gbàtọ́ bá ti wá ṣe ẹlẹ́dẹ̀ yìí wọ́n ti ṣe é lé wọ̀ fún wa báwa ṣe gbọ́dọ̀ jẹ ẹran ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rá ẹlẹ́dẹ̀ àgbọ̀dọ̀ ló òróró tó bá yọ lára ẹlẹ́dẹ̀ àgbọ̀dọ̀ ló ìtàkà gbọ́dọ̀ wúlò mẹ́fà. bí ìtàkùn wa wá ṣe ìtàkùn léèwọ̀ fún wa إن عليه الله عليه وسلم قل إن الله إذا حرم شيئا tí ṣẹ̀ríà ń wá fún wa òmìnirè ìdílé wa. báàbù míì tí a bọ́ sí pẹ̀lú àsòdí ẹ̀dókù yìí náà ni àgbàbù sáà ní ìhàlìyà báàbù ọgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa àlàáyà àwọn nǹkan àwọn nǹkan láàmú lò abọ́ ni láàfin jẹun àbí ahá àbí kọ́ọ̀bù ní gbogbo tá a bá sọ tá a fi mú mi ó jẹ́ ìṣe náà fi ṣe é ni ó jẹ́ ìdí náà fi ṣe é ni ó jẹ́ irin wọn fi rọ́ ni gbogbo náà fi ṣe é tó fi jẹun ó fi mú mi ó ti kó sínú kíni ó ti kó sínú abẹ́ àlìyá ó ti kó sínú abẹ́ àwọn nǹkan ìlú. àlìyá kí là pè ní àlìyá bí àwòrán ìyá òun náà ni àwọn èèyàn tó bá lè gba nǹkan sínú òun náà ni kọ̀ńténà alẹ́ ti yóò fa lọ bí àlìyá ọ̀gá táà máa bu omi sínú ẹ̀ àti tó yàtọ̀ sómi àti kàmí sàwa ìdáàdì sílẹ̀ àdí ó jẹ́ pé iná fi ṣe ni a ó ìgbà yìí àbí ìsàmì ìyàtọ̀ sí ni wà láṣù bí i àdìbà ìpìlẹ̀ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà pé àdìbà ó lẹ́tọ̀ọ́ fún wa nǹkan tá a lè lò ní ìpìlẹ̀ nínú ṣẹ̀ríà òun náà pé a lò kò sí mo dá fún yín o eléyìí ẹ má jẹ́ àgọ́dọ̀ jẹ́ inú tí mo dá fún yín eléyìí ẹ má wọ̀ àgọ́dọ̀ wọ̀ inú tí mo dá fún yín eléyìí ẹ má mú àgọ́dọ̀ mú. tábà wà àwọn ìtọ́ni ká má mú ìtọ́ni á má jẹ ìtọ́ni á má wọ̀ yìí ó kéré sí àwọn nǹkan tó kílẹ̀ fún abẹ́ àmà lò ẹ̀wọ̀ kí ni kílọ̀bù kí ni ibi ọtí ni mu. wọ́n ní ọtí náà wá tó wá sọ pé ṣẹ̀dá islam ó ní èèwọ̀ ní àgbọ̀ mutí nígbà wá ní ká má mutí ẹ wá wá bí nǹkan tó fi kalẹ̀ ká má mu ó ní ká má mutí ẹ wò ní sí ó ní ká má mu omi omi tó máa kàdá ó ṣe lẹ́kọ̀ọ́ pa ká má mu ó ní ká má mu wàrà nínú nǹkan tá a má mu náà ní wàrà wà ó oyin nínú nǹkan náà ló wà ó tún wá ní ká omi tí jáde lára èso omi ọ̀sán omi làbí omi làbí omi làbí wọ́n ṣe gómà wọ́n ṣe mango gbó pẹ̀lẹ́yà oníkànnà ọdún pẹ̀lápù ẹwà òbí lè ṣe kọ̀tó eléyìí wà á tẹ́lẹ̀ ní lọ́rùn àdúgbò lọ bí wọ́n tó má ṣe bẹ̀rẹ̀ tó àwọn sùhánà wọ́n tààdá ó sì gbogbo sí bẹ lórí ẹ̀fún wa àyàfi tó bá yọ fún wa pé ẹ̀gbọ́n débi eléyìí. àdìmọ́sára tó wúlà àlàyé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ láàrin yìí òun náà ni ìsìnkú àníyàn ti dáàbí wà ká lo nǹkan lò nǹkan lò èyí tí wọ́n ṣe látara gold èyí tí wọ́n ṣe látara góòlù bí aṣèbáwọ̀ ẹ̀wá ṣe wọ́n fi àwọn àwọn ṣe lára góòlù àwọn làwọn ní góòlù àwọn ní góòlù ní ìjọba yé wọn tó nǹkan lò tí wọ́n ṣe lára góòlù àbí èyí tí wọ́n ṣe látara fífọ̀ tí wọ́n ṣe látara sílvà láńpè ní fàdákà ìjọsìn lára rẹ̀ kí ni ìdájọ́ lílo rẹ̀ láti ṣe ìmára ká lò ó fi ṣe mára àbí ká ìdájọ́ lílò rẹ̀ gangan táà táà ṣe fi ìdájọ́ lílò rẹ̀ fún jíjẹ fún mímu. يجوز استعمال جميع الأواني في الأكل وسائر الاستعمال إذا كان طاهرا مباحا ولو كان سميعا àwọn àtọ́fà pé gbogbo nǹkan lò ó lẹ́tọ̀ọ́ fún wa láti lò ó láti jẹun ó lẹ́tọ̀ọ́ fún àtàwọn nǹkan míì tó bá ti jẹ́ pé tó mọ́ ni wàlàwùká ní àtìsẹ́mì ìyà kọ́dà kò bá àtúnṣe tó wọ́n ní ìgbà ló wọ́n gan ó lẹ́sọ̀ padà ti lò ìlàkọ́ ìhá alá alàlásí wàhúwà ti bá nítorí pé ó sì wà lórí ìpìlẹ̀ ìpìlẹ̀ tó kí ni ìgbà ó lẹ́tọ̀ pé ọlọ́run tó dá gbogbo tí ń bẹ lórí ẹ̀fọ́ ká máa tá a bá ṣe látara àlùfíìsọ̀. eléyìí fa ìnáwó yahrum al-aklu wa shurbu fihima khassa. àwọn méjèèjì yìí èyí wọlé fún wa àbọ̀dọ̀ èyí gbọ́dọ̀ lówó dé pé wọ́n á lówó dé abọ́tí màá fi jẹun bọ́ọ̀dù ni abọ́tí màá fi omi bọ́ọ̀dù ni eléyìí èyí wọlé fún mi omi yóò gbọ́dọ̀ lówó dé gbọ́dọ̀ débẹ̀ táwọn tòbí bá jẹ nílò wọn gbádùn kalẹ̀ láwọn gbádùn gbogbo gbádùn wọn náà ayé náà ló máa wọn ò ní gbádùn ọmọ tó bá lọ́jọ́ tó a lè lò ó fún nǹkan mi ẹ̀dẹ̀ báyìí àmọ́ ká wá lò ó kábi mú yí àbí ká wá lò ó kábi dídí ní kábi jẹun eléyìí èèwọ̀ nínú àwọn torí ànábi sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú hadithu alimami Bukhari wa Muslim ànábi ní la tashrabu fi aniyati dhahab wal fidda ànábi ní ẹ má máa mú nínú abọ́ tí wọ́n fi góòdì ṣe àbí tí wọ́n fi fàdákà ṣe tàbí sílvà ṣe wàlá àtàkùn fi ṣe ha fi ha ẹ̀sìn máa máa jẹun nínú abọ́ tí wọ́n fi ṣe wà ìnáhà aláhùn fi dúnìyà wà lákùn fi àpọ̀. àlejò nítorí pé àwọn kèfèrí ni wọ́n ní láyé àwọn kèfèrí àwọn ni wọ́n ní láyé wà lákùn fi tó bá jẹ́ òbídà kìámà ẹ̀yẹ ní ládàáta ẹ̀yẹ ní ìṣẹ́ta kó má lo ojú ẹ̀ kó lò sájọ́ bí la ìyáàmà kó wà wá lò kalẹ̀ nígbà tí ó ti wà láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú hadith àwọn afárá méjèèjì nì náà anabi sallallahu alaihi wasallam ń sọ wà pé alladhi yashrabu bi aniyati fidda anabi ní ẹni tí ń mú mi pẹ̀lú tí wọ́n fi fídọ̀ ṣe innama yujaddidu fi batnihi nara jahannam anabi ní iná ajá àdámà ní mo dùgbòdùgbò sí rẹ̀ tó mọ̀ iná ajá àdámà òun ní mo sọ ara rẹ̀ ìwọ́n tó bá ti fi sílvà ìtọ́bù sílvà sí ó wá fi mú mi. àfàhádà nasun ala tahlil akọ ṣóbi lónà sáyẹn lè ṣe náà eléyìí ẹ̀rí fún wa ẹ̀rí tó kíyà tí ò sí èmi níbẹ̀ lórí pé èèwọ̀ ní wa àgbọ̀dọ̀ fi tí wọ́n fi góòlù ṣe káfí jẹun àbí káfí mú mi. bàdánlá alájà wá sí ìsìnmáàlì ha ìtọ̀há so eléyìí ó wá ń tọ́ka lórí kíni lórí pé èèyàn lè ṣe kíni èèyàn lè lò níbi ìmára والنهي عام يتناول الإناء الخالص أو المموه انتباه so eléyìí sì àmọ́ eléyìí kó gbogbo ìdí máa ti ń jẹ́ góòdù jọ bóyá tí wọ́n fi àmọ́ máa ní àmọ́ wọn fi máa ní pilẹ̀ wọ́n wá mú góòdù wọ́n á fi góòdù pa ara góòdù gẹ́gẹ́ òun náà ti fi òun náà fi dáì ara rẹ̀ wọ́n fi pa ara tó pé àmọ́ ní góòdù yìí so eléyìí náà èèwọ̀ ni so walikini alimọwa góòlù tí wọn ṣe kíni wọn kàbí wọn fi pílẹsì abọ́ àbí tá a fi mu omi àwọn alẹ́ni fi ṣe ìhun nínú ẹ̀dá àbí wọ̀sí sọ àbí tó jẹ́ pé wọ́n fẹ́ design rẹ̀ pẹ̀lú góòlù àbí gọ́ọ̀ àbí pẹ̀lú góòlù àbí fàdákà wọ́n kàn fi design irú abọ́ yẹn tó àbọ̀ fi jẹun náà àti wọ́n lè fi ní àbọ̀ fi mu nígbà tí ó ti wà ní ara rẹ̀ so eléyìí òun ni alákọ̀ọ́kọ́ nínú ìdájọ́ ó ní ṣe pẹ̀lú àwọn ìta àlò tí a máa lò so ádá tó bá ìtọ́jú ọ̀dà wọn sùn hàn wọ́n tààdá tó bá di ìjọ mẹ́jọ a máa bá a lọ níbi àlọ́sàlàtó àtàríyá àlàyé ẹlẹ́ẹ̀kejì òun náà ni ó máa ní ṣe pẹ̀lú pé tí abọ́tà fi ń jẹun bá wá kọ́ àbí ẹ̀ẹ́dẹ́gbọ́pọ̀ ìgbàgbà fi ń wá kọ́ tá a wá fún ní sílvà pàdákà bí okùn bẹ́ẹ̀ ta lè lò ó lé iná àbá àti lè lò ó tó ìdájọ́ eléyìí náà ni a ti bẹ̀rẹ̀ tó bá lè lẹ́yìn bẹ̀ aláwọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti àgbẹ̀ sọ̀rọ̀ iná wọ̀ ní ìdájọ́ ìfọ̀dọ̀ àlẹ́ àwọn ọ̀dọ́ àti àwọn ìlú àgbẹ̀ sọ̀rọ̀